mo tún dé àbọ̀ wádìí mi kan tún lè yí lórí n tó jíṣẹ́ ńlá ti wí ti pẹ́ tó jẹ́ pé lákòókò yìí làwọn scientist ṣẹ̀ṣẹ̀ rí àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n wá fìdí ẹ̀ múlẹ̀ òjíṣẹ́ ńlá ti wí kó tó dayé láàbù olóyìnbó káwọn onímọ̀ ṣègùn òyìnbó tó dé ni bàbá ti sọ ọ̀rọ̀ nípa epo kan tí wọ́n ń pè lólíf zaitun ní lárúbáwá ń pè olive oil lédè òyìnbó òróró olive lágbára gan-an ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́n táwọn onímọ̀ ṣègùn òyìnbó wí ká tó lọ síbi tí kùránì sọ́ńpa ẹ̀ náà ìwé kan tí ń pè ní Caspian Journal of Environmental Sciences ilé ẹ̀kọ́ gíga kan ló gbéwé ọ̀hún jáde tí ń pè ní University of Greenland lọ́dún two thousand and twenty-two ní tẹ̀wé ọ̀hún jáde wọ́n lépo olive láǹfààní nínú àwọn ohun aṣaralóore kan ń bẹ níbẹ̀ tí ń pè ní fatty acid a máa gbógun tàrùn kan tí ń pè ní cardiovascular àrùn ọkàn mọ́nú ẹ̀jẹ̀ ni a sì tún máa ṣèrànlọ́wọ́ fún yàn kéèyàn má bàa tóbi látóbi jù àrùn tọ́ ṣúgà pín kejì tí wọ́n ń pè ní type two diabetes metabolic syndrome àtàwọn ẹ̀jẹ̀ ríru tí wọ́n ń pè láì blood pressure dókítà onímọ̀ ìjìnlẹ̀ kan tí wọ́n ń pè ní Dr. Godry Stephen Al Godry làgbèjà ọkọ rẹ̀ òun náà tún fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ pé béèyàn bá fẹ́ dín sísanra kù ó wúlò a tún máa mú kọ́kàn ó ṣiṣẹ́ dáadáa ogun àtagbára títún mú wá kékeré kọ́ o gbogbo egungun ara ni àtúmọ̀ ẹ̀jẹ̀ ó tò bóríkèríkè ara bá ro ni ó tún ṣiṣẹ́ fún un èèyàn ò sì ní máa mú káwọ rẹ̀ ó mẹ́jọ̀lọ̀ gbèdéke tí dókítà Quadri yìí wá léèyàn gbọ́dọ̀ mú láàrin ọ̀sẹ̀ kan òun lepo olive tó tó wọn jálá epo kan tá à ń pè ní lítà nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá kan tó ń bẹ nínú tí a súnà Ibnu àdìsí ẹgbẹ̀rún mẹ́ta ó lé ní ọ̀ọ́dúnwó àtẹyọkàndínlógún three thousand three hundred and nineteen ibẹ̀ lànàbì ti sọ fún wa ó ní ẹ fi po olive oil sebẹ̀ kẹ́ ẹ sì tún máa fi para torí pé igi ọ̀hún jẹ́gi alálùbáríkà bójì sẹ́ńlá ò bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ bí wọ́n bá ní nǹkan lálùbáríkà nínú kí ló ń jíjẹ fẹ́ ṣe fún wa nínú àlùbáríkà rẹ̀ ju kó fara lókun lọ. àwọn àyè míì ń bẹ níbi tánẹ́bì gan ti jú wa níwèé àwọn tá a tún lè fepo ólífọ ìlìdánwò. ẹ jẹ́ wo suratul mumin àyà tó jẹ́ déédéé ogún olúwa ọba ń sọ̀rọ̀ tó ṣe fún wa ibẹ̀ ló ti júwèé igi kan tó hù láàrin àpáta kan àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìgbà tí wọ́n wo ibi tó lúwájúwe nínú àyà ọ̀hún wọ́n rí i pé òróró ṣe ìtúnu ọba tó dó gbogbo ló mọ gbogbo ló sì mọ pàtàkì gbogbo tó dá o bí wo bá gbòjíṣẹ́ ńlá gbọ́ ó ṣàwúlò fún ọ ó fẹ́ o kọ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ ò ní lọ láìkúṣẹ́ nígbẹ̀yìn